yóò wá tó máa fi àlékún mm. tó wà lọ́wọ́ torí bẹ́ẹ̀ àdúgbẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run náà ọba tó ṣe òṣìṣẹ́ náà lẹ́sẹ̀ fún wa lọ́wọ́ akọ́kọ́ làwọn ìṣọ̀kan tó láàzì ìdánilẹ́kọ̀ọ́ ó ti gbà bẹ́ẹ̀ bá ti dúpọ̀ ọ̀rẹ́ màá lọ ṣe àlékún tó wà lọ́wọ́ rẹ̀ ìjọ náà bá aláṣọ fún mi fún ìgbó tá à ń dúpẹ́ lórí ọlọ́run tó lọ́gbà tó ń bàbá lọ́wọ́ ọ̀gá nínú tá à ń dúpẹ́ lórí ọlọ́run tó bá ilé mi kátó wà lọ sọ̀rọ̀ kátó gbogbo kátó kù ní pẹ̀lú ìṣúná ìtọ́lọ̀ bá ṣe wọ́n ó fún yàn jẹ́ pé ìyẹn bá ní ìṣúná gbogbo àlámọ̀ ìlọ́gbẹ́ ọlọ́run tó kù ìṣòro àti lọ́wọ́ ilé ìbọ̀lọ̀ ọba ṣe fún wa àǹfààní tó ti sọ kíkà kí wọ́n ṣe ọ̀nà bẹ́ẹ̀ nìyá ní àǹfààní ni ọlọ́run kò fẹ́ kárí ìwà lórí ọ̀nà fẹ́lẹ́ ọ̀nà ìwà lórí ọ̀nà wọ́n ní àwọn sàáfà àwọn méjì bọ́ sálẹ̀ kìí lọ́wọ́ ẹnìkan fún akọ́kọ́ ti kú lẹ́yìn bí ọdún kan ẹnìkejì wá fún gbàtẹ́nì kejì wá fún ọ̀kan náà sàábà wa lánàá wọ́n wá rí pé ẹni tó kú sí kejì wọn òun ló kọ́kọ́ wà nípa ẹlẹ́ ṣáájú ẹni alákọ̀ọ́kọ́ tó ti tán. wọ́n wá lọ bá ní ọmọ Muhammad sọ̀tẹ́lá báwo ló ṣe lè rí bẹ́ẹ̀ ẹni tó ti kọ́kọ́ kú ló yẹ kó ti kọ́kọ́ wà nípa ẹni àlẹ́ mi ní pé kò lè rí bẹ́ẹ̀ ọlọ́run àlẹ́ ọ̀sán nítorí pé ẹni tó kú bẹ́ẹ̀ òun ti láǹfààní sí ọ̀pọ̀lọpọ̀ pẹ̀lú ìlú. Àlébi ní àwọn alàkọ̀bí ájọra kan sọ̀rọ̀ láti ọ̀sùn yá. Ṣé òun ò ti ṣe àǹfààní ìrún tó ti lékún ti ṣe léyìí? Ṣé kò ti ṣe àǹfààní ààrẹ tó ti lékún ti ṣe léyìí? Ó fi hàn pé téèyàn bá fẹ́ kùnà yé àǹfààní ọlọ́run bá fún un. Ìyàwó Allah subhanahu wa ta'ala ìyẹ́bí wọn kọ́ àǹfààní tó lọ́wọ́ bá fún wa yìí oṣù bí káṣá rí jọ́ọ̀yì ìrọ̀mọ́dọ́ mi ṣojú wa ìlú bí òkúté tó káàkiri ní síbà ìlú ṣe máa dúró pẹ̀lú iṣẹ́ olóore nínú oṣù bóòlù ó sì máa ló ṣe ń pé òun ṣàṣeyọrí níbi iṣẹ́ ẹ̀sìn báwo láti rí pé àwọn ilé oṣù àlejò ọmọ sálẹ̀

àdéhùn ọ̀sẹ̀ ti fún ọ̀sẹ̀ lọ́nà ọ̀kọ́ lè jó ẹ̀jẹ̀ tó ń Thank you. ìlú tó bá dé nítorí wọn lọ kọ́ òtẹ́ẹ̀lì. Dájúdájú ìpàkìyàn wípé ó ń ta tó bá fà ó sì rẹ̀ bá lè ròyìn bá. Èmi náà ìbéèrè tó dáa sí ìgbà ọdún tàbí dájú pé òun bá ìṣẹ́ nìkan kò sẹ́jú orí kankan bì lórí àwọn ọmọ wọn tó ti kò tó wà lónìí yóò tó fi ọjọ́ orí tiwọn náà agbárí ọjọ́ ìṣẹ́ tó dúró láwọn. ìṣẹ́ báyìí pé àwọn ọmọ kéékèèké ìbọn ṣe mọ̀ ẹ̀ náà àwọn ti kó wọn wọ́n ti kó láwọn. ìgbẹ́dẹ́gbẹ́ ìyẹn fún kálukú wa ká mọ̀ pé àwọn sàmì opportunity ìbámu ká dẹ̀ ló dà. nínú bẹ́ẹ̀ ọ̀nà bẹ́ẹ̀ ló dé ìlú kó ń kálukú ojú oṣù kó kùn lóṣù rẹ̀ alẹ́bẹ̀ Muhammad sọ̀tọ́lá nínú hadithi àbí òwúrọ̀ alẹ́bẹ̀ sọ̀rọ̀ wá sọ̀rọ̀ yìí. Thank you. إذا كان أول ليلة للإنسان رمضان تبقى ولا بنون إلا It's quite unfortunate. It's quite bad on those. Abala and Joyo máa ń pọ̀ lára àwọn ìlú abala ìbàdàn ìbàdàn lè ti pọ̀ ìpẹ́ tó ti wọ́n ti dáké ìgbọ́n mi ti dùn. wọ́n lè pè ní lẹ́tọ̀ mọ̀ wí ní get there so the type of our person ṣe the type of irú ọ̀rọ̀ tó ń lọ bá wọ sọ oní ẹ̀ka ní tó dìbò bẹ́ẹ̀ ẹni tó bá ti lẹ́kọ̀ọ́ ìgbẹ́ tó ti dìbò wà ní kókó tó ta àgbọ̀ báyìí kò sí pé eléyìí ọlọ́run bá fẹ́ ọ̀nà ọ̀sùn eléyìí ọ̀nà ọ̀sùn bá gbé entertainment yẹn tó bá dẹ̀ ti pọ̀ jù ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ní fáǹfà lónìí. they are must be serious o àná bí náà serious o láwọn sọ̀rọ̀ àná ti sọ̀rọ̀ ìta tí wọ́n rí àdúgbò àlejò Muhammad sọlọ́mọ wa ni wàhálà àlùfẹ́lá nígbà tá a lè fi sọ̀rọ̀ وذرفت منه العيون النبي sọ̀rọ̀ adẹnudàlórí ojú. So that is seriousness and that is the nature of war. Bó fi yẹ wá àfi orí ìwé. Tó bá gbọ́ wá àfi ìdílé kẹ́kẹ́ nǹkan tí ò bá wọ̀ yìí nǹkan tí ò bẹ́ẹ̀ ju wíìtì nǹkan tí ò bẹ́ẹ̀ nǹkan tí ò wíìtì kọ́ àtàtì kò bẹ́ẹ̀ ìyá tó tó àlẹ́ that's not ka ẹnlẹ àmọ ibò tó lè wájà wọn àti tẹ ṣe yìí ibi ló dàgbà ní ìwé ìdájọ́ ìṣẹ fa àwùjọ náà yà rẹ sọmọ wọn ni àwọn sábà ní ìrètí sí ọ̀rọ̀ sọmọ sí àpò fún wa tó bá yẹ fẹ́ ìbánidájú orúkọ wa náà ni ẹ sáfún nǹkan ní ẹ sáfún táwọn ọ̀sìn ti tẹ́ ìdàkún bẹ́ẹ̀. àlejò wa ní aleikum bi sunnati wa sunnati lè fọlá fáwọn ọ̀rọ̀ ṣùgbọ́n ìlànà. tó bá jẹ́ bẹ́ẹ̀ ànábì ní ẹnu ọ̀sẹ̀ ní súnà yẹn. súnà yẹn òun làwọn èèyàn rò wípé òun gbẹgbẹ ní pọ́blẹ́mù yìí. òun lè gbẹ lànà bí ànábì ní alaykum bi sunnati kẹ́ ọ̀ ó di súnà mi ẹ̀ ó di súnà mi ẹ̀ ó di fàm wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin ẹ̀dẹ̀ tẹ̀lé ìlànà àwọn sàhábà kẹ̀lẹ́ ní kẹta àlọ́ ìzọ yìí ọlọ́run náà ti sọ́nà ìtàn àǹtẹ̀ nígbà tó lọ bá sọ̀rọ̀ nípa àwọn sàhábà ọlọ́run ìlà ìta lẹ́bí ilẹ̀ àjá ìlú lọ fọ́bìtì dàrú ìkẹ́dẹ̀ àwọn sọ̀hábà they are just like a mirror fún ọ tó bá di di ọ̀rọ̀ ètò àwọn bá lọ rè é ṣé ní tá a bá lọ lójú kù lórí àwọn sọ̀hábà àti ní sùtàkì kò sí bẹ́ẹ̀ tètè máa ń dùn tọ́lọ̀ ọba máa ń gbà lọ́wọ́ èèyàn àfi kẹ́ ẹ lọ wo ìgbésẹ̀ àwọn tó ti lọ nínú àwọn sàbí àtàwọn tó wá lẹ́yìn wọn ṣẹ́rí ẹ̀sìn kò sáwèsílẹ̀ àlùmọ́ọ̀nù ṣáàpù ìwà lẹ́yìn ọ̀sán tó bá àlùmọ́ọ̀nù gbogbo wọn ni wọ́n sọ bẹ́ẹ̀ pé ìlọ́nà mẹ́lìkì ló sọ wípé mẹ́lìkì ya kùn yà lẹ́yìn dínú mẹ́lìkì ya kùn yà lẹ́yìn dínú mẹ́lìkì ya kùn yà nǹkan tí ò bá ti sí ètò pàṣẹ láyé àwọn ọ̀sán àbá tí mo gbé simply tí ì bá ti gbé ṣàìtàn kò yẹ kí nǹkan fẹ́ dàrú mọ́nìkì lórí lójúmọ́ ẹ̀sìn ṣàìtàn sọ wípé àwọn ọmọ àlọ́bí adámọ́ pẹ̀lú tó sẹ̀ láàbù àti ádámù àwòrán òní ti di ádámù ṣàtọ̀ sí lórí ìròyìn òun ó bá ádámù fà á débi wípé gbogbo ọmọ ànábì ádámù òun mọ̀ mẹ́lì bì wọ́n. if not for that ànábì ní taraktukum ala mahjatil bayda ànábì ní mo fi kalẹ̀ lórí ìlànà ẹ̀sìn tó pure tó clean lẹ́yìn ìhà kálẹ̀ háyà ànábì ní òru ẹ̀ just like for friend. Ìdáhùn pé kò sí any any form of ambiguity. Nǹkan kan ò ní dúró lẹ́sẹ̀. Àdàbí ńlá ayé gbígbó àyè ìlà àlùkò. Ẹ ǹlẹ́ nìkan kó yí ẹ̀kú ìlójú ọ̀nà wọn. Àyà tó jẹ́ pé ọlọ́run ti kájà ara pé yóò pa àwọn jẹ. Ìṣàìtàn ló fà á tí ìbá jẹ́ bẹ́ẹ̀ ó ṣe fún wa. Ìmọ̀mù ẹ̀yìn tí mo lọ́ọ́ yọkùn yọ̀ ọ̀bẹ ìlú ìdílé ọ̀lọ́yọkùn lọ́ọ́ yọkùn. Ní tí ò bá ti jẹ́ sùn láyé ìgbà yẹn lè jẹ́ sùn lónìí ó kò tẹ́ ọ̀mù kẹlẹ̀ bí àwọn sọ̀hábà àwọn àwọn Imam Malik àwọn sàbí lọ́mọ wò at least Imam Malik was born ninety three years after ìjọ ó fi hàn pé Imam Malik was born eighty three years after the death of the Prophet Muhammad nta fẹ́ nkú fẹ́ mú jáde bẹ́ẹ̀ ni pé ẹ wò bí ìfẹ̀mí wọn ló ṣe close mọ́ ìgbà àtàlẹ́gbà tó lọ sọ̀rọ̀ àwọn Imam Malik òṣì ọ̀rọ̀ wọ́n lè ní èyí láti ẹbí sùn tọ́ba fi lè bí mọ́mọ́ ẹ̀lì fún eighteen years àbí wọ́n ó bá ilé àlàpàtà lẹ́bí sùn ó kò ní à níṣẹ́ èyí gbogbo wa ilé ìlú ìta ọdẹ ilé àdúgbò tó lọ́la ọ̀tá ọ̀tá ọdẹ ní ìgbà. ìbọ̀tà àwọn mọ́mọ́ ẹ̀lì fún wọn rí i pé ilé àlọ́ àwọn ò bá tó ilé àlọ́ yìí a lot of things ni wọ́n bá ní nǹkan tẹ́tọ́ ní àmọ́bí nǹkan tó máa ń lò nǹkan tá a lè sọ. ìmọ̀nà yìí ni wọ́n sọ pé nǹkan tí ò bá ti jẹ́ ẹ̀sẹ̀ nígbà táwọn sọ abàrá ẹ̀ sí sí kò lè jẹ́ ẹ̀sẹ̀ lẹ́nu rẹ̀. ìmọ̀ pé bó ti báwọn àwọn àfa wa nílẹ̀ nípa de wọ́n ka ìmọ̀nà lè pè tẹ̀lé rẹ̀ wọ́n ka ìmọ̀nà lè pè tẹ̀lé rẹ̀ ẹ̀ mọ̀lìkì àfa ńlá mọ̀lìkì wọ́n mọ bí mọ̀lìkì ṣètò bó ṣe wá lọ tó wò náà ẹ òkè kí ló wá fà á tó já sí pé sílẹ̀ yìí kò fà á sísọ láti lè bá àsìkò gbajúmọ̀ ìgbẹ́ sísọ àbí kankan tó kankan láti lè fà á kí ló fà á tí mólúdì ànábì tó gbajúmọ̀ tàbí kankan òfin so that is shaitan because after the time tí àwọn ìgbọ́ngbọ́n lè gbé sọ̀rọ̀ yìí there is even disagreement láàrin àwọn àfáìsì wípé ṣé ìmọ̀ mọ́lì pé tó bá sàábé kankan àbí kò bá sàábé rárá ọ̀rọ̀ tó correct ni pé actually ó bá sàábé but he was so young débi pé kò ní sọ pé kò lè claim wípé òun kéwú lọ́dọ̀ sàábé kankan ó kéré ó fi ẹ̀kú bọ́ àwọn afáàsọ pé àlejò ọmọ sọ́mọ̀ ìṣẹ̀lẹ̀ àtọ̀lá àlejò ti kí wọn àtọ̀lá àríyọ̀ kan ó kàn kọjú fáwọn sábà àlẹ́bí ni the next hundred years to be fine kò sẹ́ni kankan lórí ìfi wà láyé fún wa àgbà ẹ̀rọ pé nígbà tó máa tún lọ bí ìwẹ́mu mọ́lìkì ní eighty three years lágbàdá lọ́bí ìfú a definitely hundred years ti fẹ́ tá lọ́bí òní tí ọ̀kùnrin sọ̀rọ̀ sọ̀rọ̀ sàbí kankan fún wa àgbà and the sahaba tó kú láà wọ́n ló kú bẹ́yà bíi bóyá bí one twelve or there about ọdún díẹ̀ ló ní lọ́ńdẹ̀ yà láti ìgbéra lọ́dọ̀ Muhammad sọ̀rọ̀ so ìgbọ́n mẹ́rin pé àwọn eré ìfà àti pé àwọn sọ̀hábà àwọn láàmú ẹ̀yìn àwọn onímọ̀ wà níbi ìsìn níbi sọ̀lá àmọ̀ ẹ̀yìn ṣùgbọ́n àwọn olórí àlẹ́bí ló ṣe fún ọ níbi àwẹ̀ àwọn láàmú ẹ̀yìn kíkẹ́ ìdíkà pẹ̀lú ẹtí tá a bá ti bẹ̀rẹ̀ sí ṣe báyẹn ayọ̀ òfin kúrò lọ ẹ̀rẹ́gbẹ́ àwọn bàbá wọn pé ká gbàwẹ̀ bí òfin because ọlọ́pàá kan ló ń gbà yẹn ọmọ ìṣẹ̀lẹ̀ tó yìí náà àwọn èèyàn bẹ́ẹ̀ ní olóṣèlú tó ti bí bá dẹ́sọ̀ rẹ̀ yẹn sọ̀rọ̀ fún oṣù àlọ́ rẹ̀ àwọn oṣù rẹ̀ nígbà yìí ọ̀pọ̀ ọ̀pẹ̀ tó yẹ kí oṣù àlọ́ àbí bọ́ra àtẹ́jú tó wọ báyìí léèyàn lọ sún oṣù àlọ́ báyìí àtẹ́jú tó wọ bákan náà ni pé ẹlòmíì nínú ilé wọn ni wọ́n wà channel ni wọ́n mọ̀ wọ́n ó lè jẹ́ eré tàbí kan ó lè jẹ́ fíìmù kan ó lè jẹ́ cartoon kan ni wọ́n mọ̀ wọ́n kí n tá fi àsìkò wa sí nínú àwọn ọmọ eléyìí sọ́pọ̀lọpọ̀ ọ̀dọ̀ láàlákà sí ọ̀rọ̀ pé gbogbo irú ìjókòó táwa tó pè é àgbàlagbà àgbàlagbà àbí líìsì ní ẹlẹ́yìn ó oníṣègùn sọ́lé òṣèlú rahman ọba ọ̀sà wọ́n wà níbi òkú ìjọba ṣèkì sọ́lé ti wàá sọ fún wọ́n kà wú ẹnìkan pé ìwọ ń tiẹ̀ kí ni mo ti ń sọ látàrọ oní là á di ìwọ gbẹdẹ sọ látàrọ mi ò mọ o ṣèkì sọ́lé wàá bilé rè é òun mọ nǹkan tí mo sọ látàrọ kí á lọ yìí olúwa sọ fún ṣèkì sọ́lé ìmọ̀ wá jókòó torí pé ànábì sọ pé ìlà ìkàkọ́ mi láàyè ṣùkọ́ bí ìtẹ̀lé ìṣòro. ó wá sọ fún ọ̀sẹ̀ òun tó tàbí sọ wípé àwọn èèyàn kan wà tí èèyàn bá ń jókòó sí ibi wọn ti ń sọ̀rọ̀ èèyàn lè sọ̀rọ̀ ibi. nǹkan méjì nǹkan méjì wà lọ rẹ aláwọ̀kọ́ ni pé ó kọ́kọ́ ka ṣèkọ́ ní ìlú nìkan ẹni tó gbé téèyàn bá dùn ìgbọ́dọ̀ èèyàn and that is why I keep telling people what can push it wọ́n ní abẹ́rẹ́ nípa fẹ́ fún kí ọ̀gbẹ́ni wá fún wa kí. ó fi to pé tó bá jẹ́ pé lóòótọ́ ni kọ́nà ọdún kàrámẹ́rẹ́ mi rè gbogbo ìjọba ti sọ̀rọ̀ lọ́rùn ẹni ẹni èso táàdì náà sọ̀rọ̀ lọ́rùn àbí àhẹ́ ó fi hàn pé o kàn jókòó síbẹ̀ lásán yẹn náà èèyàn náà wọ́n yẹ orí ìdúgbò mi. that is the limit ìtẹ́yẹn ní ìdí níbi ìjókòó ìbáraẹnisọ̀rọ̀ abẹ́rẹ́ torí ọlọ́run nínú ìjókòó téèyàn fi máa ń sin ọlọ́run ọba ìjókòó ìdára ẹni lẹ́kọ̀ọ́ bá báyìí àgbọ̀ nǹkan tá a gbọ́ rí nǹkan tá a bá wọ lẹ́gbọ̀ọ́ mo rò pé ilẹ̀ nìkan sọ wípé ké oní ó wá tó kílẹ̀ rẹ̀ dáadáa ó ní kódà tí òbí ìgbà tó pé iná da káwọn ọmọ ìyẹn mú bẹ̀rẹ̀ àwọn ó tẹ̀lé iná làwọn wọ̀. sẹ́yìn irú ìfẹ́ tó ní sí àfa rẹ̀ yìí lọ́dọ̀ àwọn lọ́dọ̀ àwọn ìmọ̀ọ́mù ṣáàfì yìí ìmọ̀ọ́mù ẹ̀lìkì ìmọ̀ọ́mù ahmed wọ́n gbà pé àlẹ́bí nìkan lè yẹ mọ́ ní ìfẹ́ yìí. bẹ́ẹ̀ alùsílẹ̀ ò ní dà ọ́ láàbù alùsílẹ̀ ò ní dà lákàì ọ̀rọ̀ alùsílẹ̀ kì í dà lákàì gbẹ̀láàmù lókè nísìn wọ́n gbé ìwọ̀ ẹ̀mí àti wọ́n gbé fún ọ wọ́n jẹ́ abádà tìjà ní wọ́n gbé fún ọ èmi wá ń sọ fún ọ wípé ohun téyì ó bá nífẹ̀ẹ́ nìkan téyì ò ní jẹ ọ̀rọ̀ rẹ̀ àlẹ́kùn fún ọ̀rọ̀ tó jẹ ẹ̀rí kan ṣé ẹnì gbọ́dọ̀ tó àlẹ́kùn ló fún wa á sì wá lọ wípé nísọ̀rọ̀ Ibrahim yá Ibrahim yá sọ pé ẹ̀sìn seventy five Ibrahim yá sọ pé ẹ̀yin wà nígbà yìí nígbà tí Ibrahim yá sọ ìdá ìlẹ́bí seventy five tí ìbáyé ṣàìtàn tó yá lò ṣàìtàn yá lò ní ìlú fífi àwọn èèyàn lọ́nà ó bẹ̀rẹ̀ lọ́wọ́ tó ti wípé ẹni tí ò bá ti tẹ̀lé súnmọ́ ẹ̀ yóò sọnù bá. sẹ́mọ̀ ìmọ̀mù ẹ̀yà amọ̀tàyè ìmọ̀mù ìyá àti ó dẹ̀ wo àwọn èèyàn lẹ́wù débi wípé tí wọ́n bá fẹ́ ìyá àti ìyá sọ. exact what prophet salam sọ fún. peter abasaka sọ pé nìyà. káà lóbi kọ́ wáyé àbí nìyàtì wọ̀ wọlé òbí tí wọ́n bá kú sí nìyàtì wọ̀. Owó nìyẹn ti gbẹ́ owó ṣe o ti gbọ́dọ̀ ju ẹ̀sìn. In the first instance nìyàtì Ibrahim nìyàtì àbí bí ìgbàgbé sọ pé Akúlá dìbàdàn nìyàtì yẹn orúkọ yẹn orúkọ ọ̀lú ẹ̀ ní orúkọ ọ̀lú rẹ̀ bí ìgbàgbé wọ́n sàfikún ẹ̀ sí ara orúkọ ara ìlú ẹ̀. so ìlú yẹn ní ìṣe ìwádìí ìlú yìí wọ́n kó ojú kẹta kọ̀ dáfà wọ́n máa kọ̀ dáfà jù wọ́n jà sí nínú ni àgbọ̀ ìlú yìí ó ti di pé báwa náà ti lọ mọ́ta ó ti lọ káwọ́nà ìyá ẹ bá lẹ́ẹ̀dọ́ mi sẹ́mítẹ́ntì àwọn náà gbé mi bọ̀ tí ẹ̀sìn tí kò fi kúrò lójú ẹ̀ báyìí tó tẹ báyìí nìkan tó máa sọ pé wọn kì í mùsùlùmí ọ̀tọ̀lẹ̀ sí wọn ẹ̀rù ẹ̀rù ti pọ̀ jù

àwọn ìmọ̀ mi ṣáà fi yàrá ìmọ̀ ọ̀sọ̀tún náà ànábì sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ni wọ́n sọ ká ti síwájú ká ti síwájú gbogbo tá a bá ń ṣe lẹ́sìn ká lọ mọ òun píkṣọ̀ ìlànà ọdún sọ̀rọ̀ nínú àwẹ̀ ní ìlú lálẹ́ kúrò láti lọ wù wá nínú àwẹ̀ yìí kúrò láti kúrò láti lu àsìkò wa gbogbo ètò alára lọ́kàn sọ̀rọ̀ sọ̀rọ̀ nínú hadith abdullahi abba orí àdébọ̀ muhammad sọ̀rọ̀ kálá ajíwájú mi tó bá fi ká even wọ́n sọ wípé ànábì òfin sọ you. if anybody asks for this, they everybody ànábì òfin sọ lóò and it has happened tẹnìkan dé tó dé ó sọ lọ́wọ́ ànábì ànábì fún ẹlòmíì tó dé I love you. ànábì ànábì fún ẹlòmíì tó dé ó sọ lọ́wọ́ ànábì ànábì wà ní ìfẹ́ ànábì I love you òun ló wá fàtà lọ́dún sọ wípé kẹ́nì kọ̀ọ̀kan yìí kó fà á sí i iṣẹ́ ìtàn ló sọ pé no ànábìrin kẹ́ni kọ̀ọ̀kan yìí sì wá àti kó bọ́ sínú ikú kọ́nà ọmọ ṣe jìbá ó sì lóore jù fún wọn sọ̀rọ̀ sábà ń sọ ló sọlá àgbà ànábìrin sọ ló kò yà sí sànàbí ó nà mẹ́rin wọn wá ní pé wọ́n á dé gba ọ̀nà tó rọ̀ gbogbo ẹni tó lọ́wọ́ bá fẹ́ di ọ̀nà tó rọ̀ kó ṣe níbẹ̀ rẹ̀ lọ́wọ́ ọlọ́run bẹ́ẹ̀ fi sọ lọ́wọ́ ọlọ́run bá ní ìwádìí tètè sí ìmọ̀ àtàkà lọ́rùn dára wọ́tẹ́fà ní tọ́lọ́run bá ṣe fún ọ fi wáàyè lálùkù yàrá fi wáàyè lálùkù yàrá ọlọ́run bá aláṣọ àtàlà kí n sọ́kọ́ alábòsí náà nítorí ẹ̀ àbá ò lè sọ pé òun pé ẹ̀ẹ́dẹ̀kọ́ ọkọ ẹgbẹ́ ọ̀run nìkan ní kó fèsì gbogbo tó bá ní ṣètò láyé tó kọ yìí kódà tó bá lówó ló sì ra àkàtà pẹ̀lú ayé yìí àti àlìkìyàmù àfa àtúbà tó wà àgbẹ̀ á fún pé ọlọ́run ló ti wà àfikún ọlọ́run wọ́pẹ́gì tí ma àṣàkà lọ́ọ́rù dàrọ̀ à òótọ́ ọlọ́run sọ pé wọ́tẹ́fà ń tá a bá ṣe fún ilé àdìsí ẹ fi wá àyè nílé ìkan ilé láéláé sí àdìsẹ́yìn ọlọ́run wà dákẹ́ pé wọlé àtàǹsà lọ sí ìbàkà ilẹ̀ tó nítorí bá jẹ́ pé ìṣẹ́ ọlọ́run máa mọ́jàgbé ètò ìṣe náà ni ìwọ kọ́ni kéèyàn jẹ tó dáa kéèyàn wọṣọ tó dáa kéèyàn gbélé tó dáa kéèyàn fọ ọkọ̀ tó dáa ṣùgbọ́n sẹ́yìn mọ̀ wípé ojú dáadáa ní ọdún tó kọjá ní social media àti ní ẹbí dára tí ẹnìkan fún àwọn ènìyàn lọ́dọ̀ package oúnjẹ tí wọ́n fún ẹnìkan yìí ṣe ń jẹ tó lè jẹ tán láàrin láàrin sùn wọn kú kalẹ̀ báyìí tí wọ́n lé kalẹ̀ báyìí tó lọ ọlọ́pàá ìlú náà káyọ̀ tó fi tuntun wọn kókó fún un. tẹ́lẹ̀tẹ́lẹ̀ àkọ́kọ́ bọ́ọ̀lù tó máa ń máa ń kó sẹ́ni kan tó máa ń ṣe bẹ́ẹ̀ báyìí ọjà náà. lẹ́tà àrígbé lásìkò ìlẹ́kọ̀ orin gómìnà bọ́ọ̀lù ṣètì ní pẹ́sẹ́ ọ̀rọ̀ sílù òun náà ṣe fọ́ọ̀tì fún yàrá sẹ́rẹ̀ tó gbó gbára ló láti ló láti ẹ̀mí ẹnìkan ló kòkè jù yẹ kí ọ̀nà tó yẹ wà lùdẹ́ náà sọ ẹlòmíì ọlọ́run kò ní ṣe kò ní jẹ́ ẹ̀ṣẹ̀ wọ́n lè lọ wé ẹlòmíì alùpùpù àwọn yìí bì mọ́ yóò mọ̀ ká yóò mọ̀ ká yóò mọ̀ ká yóò mọ̀ ká ọlọ́run wàá fi ẹnì kẹ́kẹ́ tí ò ní tí ò ní fún nínú oṣù ọlọ́mọta balẹ̀ kí alẹ́ bọ̀ Muhammad wọ́n ní àwọn tí ò ní wọ́n wá bá nàbí ya Rasulullah dáhàbà àmì ìfú bílẹ̀ òjò àwọn tó lówó ti gbàgbé lánàá yusọ̀lú lẹ́ka máa lọ sọ́lú bá a fi ń kírun àwọn náà kí yẹ̀sùn mú ìtàwọn lọ sùn bá a fi ń dáwọ̀ àwọn náà ń dáwọ̀ àwọn tó wá láǹfààní tí wọ́n lẹ́wọ́ báwọn nǹkan di ọ̀fẹ́ lórí ànábì ni kò sí tọ́lẹ̀ wọ́n kú ló tẹ̀sí bí ẹ̀ṣẹ̀ sọ̀dà wọ́n kú ló ta léèrè sọ̀dà kọ̀ ànábì ni ọ̀dà èyí náà ẹ̀fọ́ kan wà lọ. ṣùgbọ́n àlẹ́ pátápátá ṣùgbọ́n àlẹ́ pátápátá ànábì ni ẹ̀sán sọ́dà kọ̀ lẹ́nu mọ̀ kọ́kọ́ láì láì láì láì pátápátá ẹ̀sán sọ́dà kọ̀ lẹ́nu mọ̀ aláwọ àgbà tẹ bá ń ṣe ẹ̀sán sọdákọ ní ìlú kọlẹ à inú àwọn inú àwọn tí èlò lọ bá tẹ ìṣúgbà náà wọn bá lọ sí ìṣúgbà wọn alhamdulillah wọn náà yà yà máa aláwọ àgbà wọn bá fi ta wọn bá rí pé àwọn onímọ̀ náà tó ń ṣe. ẹni tó lè ẹsẹ̀ ọ̀hún pé báwa ṣe ń sàn náà káwa náà olówó náà bí àwọn tó ń àwọn olówó náà wò ó ra àwọn rẹ̀ àwọn náà sì ń pè àwọn àwa ti fowó ra tuntun yẹn because gbogbo tó ń kálukú bá ti fìwájú náà nínú ìnáwó náà ó yẹ kí payáwó àti ìyẹn pé ọlọ́run lè lóun ò ga o ọlọ́run kó mọ́kànṣẹ́ o ìní pàtàkì jùlọ nínú nǹkan tó sùn ní ṣe ìlàjẹ òun ni kí ìyàwó àtàkàjù ẹ̀rú mọ̀ọ́ba olóṣè àkàkójọ ní ìkẹyìn sáàrà bára mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àbí sáàrà mú bẹ́ẹ̀ aláàbò náà yọ ní oníṣẹ́ ìròyìn àìsìmọye ò túmọ̀ sí pé òun ló ṣètò rẹ̀ tó bá dà nígbà wọn. àfihàn àlẹ́bí sọ àlẹ́bí ní àìmọye àìmọye ọdún táwọn olùsí ti wà ní àìjẹ́ lọ́sẹ̀ tó ń gbádùn bá ìjẹ́ náà àwọn olówó ṣèṣirò sọ wọn. ìyẹn náà lọ bá olówó lẹ́yìn náà pé kí ni ó kọ̀ pápá kí ló máa dí ìṣirò sẹ́wọ̀n kí ni ó gbò fún yẹn fún ìtura dára sí i. àwọn olówó náà bá ti sọ àwọn olùsí bá tó padà sọ́dọ̀ àlẹ́bí sọ́dọ̀ àlẹ́ gbogbo tó yá ọmọ tó làwọn yìí náà ti tó jẹ ìgbọ̀n náà wà kọ́ lọ́la lórí àpárẹ̀ tì dáàlì ká fàdúrà lọ ní tí ìlú lọ yọ̀ṣà ọlá ọlọ́run ní nílé ẹni tó bá wù ní lọ sí ìtọ́nà bá wá fún ìyàn èyí tó dàbí fún ìyàn ti sọ ọlá àdébọ̀ Muhammad sọ ní ìta àpòjù ẹ máa pè ní múra ẹ máa pè ní ájú ìwọ ìyẹn lè tó ẹni tó bá lówó náà lónìí lónìí lónìí ẹ ṣe àwọn èèyàn nínú ìbàjẹ́ ara àwọn èèyàn wọn ò sáré káàkiri tí wọ́n fi dolówó wọ́n kàn ṣe bísíǹnẹ̀sì báyìí ọlọ́run mẹ́fà ló bá ń ta wọ́n lè dolówó wọ́n wá dolówó tán ọmọ ẹ̀dẹ́ yìí wà wọ́n yóò sáré pé kí oníṣègùn náà lọ́wọ́ ìyẹn ni ó wà pé yóò lọ́ sọ̀rọ̀ oògùn tí ò ṣe kó tó ní yóò ṣàṣọrọ kò sóhun kankan rọ kó tó ní o yóò rí àrùmọ́lẹ̀ kò rí kankan mọ́lẹ̀ kọ́ lọ́wọ́ dá lọ́wọ́ yóò lè yóò kì dáwọ́ yóò wá jẹ jẹ́ pé yóò mọ̀ wá yóò káàkiri pé àwọn èèyàn gbọ́dọ̀ bá wọn níbí. Ànábì ní sallallahu alaihi ẹ máa pààrà láàrin ìmúra àti ájì Ànábì ní méjèèjì ẹ̀fìyà lè fàkiri wọ́n dúró àmì pé máa ń lé òsì jìnnà síyàn bẹ́ẹ̀ pé owó kó ní bọ́ọ̀lù náà ni kó o lè ní bí ó fi bẹ́ẹ̀ ni ó dáa ìhà ibẹ̀ náà kí èèyàn tó sì máa yé àbí ẹ̀kọ́ ẹ̀hẹ́ nínú sáàlọ́bù wa gbà kalẹ̀ fún wa tó lè jẹ́ àǹfààní pé ẹ máa lọ múra ẹ máa lọ ájì àlẹ́bí ni yóò mú òsì kúrò lọ́dọ̀ mi ó dẹ̀ máa jẹ́ pé ìjìnà tẹ́fẹ́ ó wà pọ̀lọ́tẹ́síkà tètè yẹn bá jẹ́ pé tí máa ń lọ ẹ máa lọ wúrà lẹ́ẹ̀mejì lọ́dún tí máa ṣe ájì lọ́dún kan ọ̀dọ̀ ní bí máa ṣe ájì òun náà lọ nínú pé gbogbo wàhálà yìí ká lọ ká bọ̀ yìí bóòlù òfin ní bàjẹ́ èyí tí ó jẹ́ fún wọn sákẹ́sẹ́ mi gẹ́gẹ́ ẹni tí ò bá ní tẹ́rí kankan ẹ̀rù ẹ bà wọ́n láti tẹ́tẹ̀ tẹ́rẹ́ tó bá ní sọ ilẹ̀ yìí mọ́ ń bà bí iṣẹ́ gbọ́dọ̀ bàjẹ́ ṣé bàjẹ́ ẹ bá nífẹ̀ẹ́ rẹ̀ ní ìmọ̀ràn nígbà yìí ẹ tí ò ní lẹ́yìn gẹ́gẹ́ kí ló fẹ́ kí ó kò ní ẹ̀ka tó fẹ́ pààyà tó bàbá tí èyí bá ti ṣe iṣẹ́ ìwé wà pé ọlọ́run kúlọ̀ tó gbà ẹ wo àpẹẹrẹ tó dá lára lẹ́bi ìbọ̀ yìí fún ọlọ́run sọ̀rọ̀ ilé alẹ́bi sọ̀rọ̀ yìí nígbà tó kọ́ káàbà kan ni wọ́n gbà yẹn taqabbal minna innaka anta as-sami'u ad-du'a yọlọ́n gbà lọ́wọ́ wa ìwọ́n kò kọ́ sọ̀rọ̀ balẹ̀ ní kù kó sọ pé wò kọ́ oṣù fàámù ni mọ̀lẹ́ yìí eré yìí mo fẹ́ sábìlì fún wa ni pé nínú oṣù tá à ń lò lọ yìí ká gbìyànjú tiwa oníkálukú kárí ká mú ìpè tó pọ̀ ká mú ní ọ̀nà náà àti wa ládùúràdù àyà àbọ̀mọ̀ àdùúdà ọlọ́run pé rọ̀mọdọ́ ni ọjọ́ tó ló ń kà ní o now the five boys àbí ó lọ nìyẹn kéèyàn má jẹ́ kí àtẹ̀síyìn procrastination tó gba gbogbo àsìkò yìí kó gbà mọ́ lọ́wọ́ ní ọlọ́jọ́ kó procrastination kó gbà mọ́ lọ́wọ́ nínú ọ̀nà téèyàn máa gbà ṣàjọ pé procrastination jẹ́ kan bẹ́ẹ̀ màá ṣe màá ṣe màá ṣe èmi náà ṣe èmi náà ṣe àti kéèyàn tètè gbèsè sí ìkàtí wọn fẹ́ bí nínú àwọn ẹni ṣáájú wọn kọ pọlọpẹ ní àlàáṣá ọkùnrin tó ń pè ní àlàáṣá yìí ó ti ṣe wàhálà gan ó lọ káàkiri research ló ń ṣe pé òun fẹ́ kọ̀ báwo pé ṣé ẹ̀sìn mọ̀ọ́mọ̀ yìí fẹ́ kó kọ̀rẹ̀tì ó wá tráfù fáà ó lọ sọ́tún ó lọ sósì ó lọ gbogbo ẹ̀sìn bó ṣe wá padà sí mọ́kà yẹn lásìkò tó padà sí mọ́kà yẹn àná ti wà nílẹ̀ tó yẹn àlàáṣá ni pé confirmation rẹ̀ ni pé ẹ̀sìn òjíṣẹ́lẹ̀ Muhammad sallallahu alaihi wasallam ẹ̀sìn òdodo ni. wọ́n ń ṣe náà sànàbì ẹ̀sìn òdodo ni òun sì ṣe kọ́ba yìí tí ẹ̀ bá ti lóde ìdòwò yìí gbọ́dọ̀ dára dúró òun náà gba ẹ̀sìn lọ́dọ̀ àlejò àmì ló bá bọ́ sórí ẹ̀sìn ó bọ́ sórí ẹ̀sìn tán ló bá mú irinṣẹ́ mi pé ẹ̀ bó ló ṣe ń kọrin ìjọ náà ó ní wàlá òkun wàlá òṣà àwọn ọ̀bùnà ìkùnà ẹ̀ tó bá wù ọ náà bá yóò jẹ́ ká jẹ́ kristian. bọ̀ àrùn báyìí kì í jábà lórí kòbí mi táwa náà bá lọ darapọ̀ mọ́ àwọn àwọn pásọ̀ lórí òkè ó ti pẹ́ sí orí èkó ní pọ́pùlà wọ́n lọ ṣá àwọn gbọ́dọ̀ fún ilẹ̀ ìyẹ̀wò wọ́n yà pé ìyẹ̀wò ló bá tó bá wọ ọlọ́run tó bá ti wá ní ìyẹ̀wò dé hmm? wàdínù ìyẹ̀wò lẹ́sà bí ṣùkúrú ó ti tẹ́ bá lọ́wọ́ ẹ̀sìn ìyẹ̀wò dáadáa jíù ẹ̀sìn ìyẹ̀wò كلوا ولو شاء ربنا كنا نصام كما هو لو تبعت وانا كيسا معها رمان في جبل الجنوب táwa náà bá lọ darapọ̀ mọ́ àwọn àwọn àfáàfá àjẹmọ́ pásọ̀ lórí òkè lára ẹ̀ wàlàkínlẹ̀ wùlíkìlẹ̀ lánàá wùlíkìlẹ̀ kùlíkìlẹ̀ oríṣìí fún ọlọ́run dá wa láti jẹ́ tó ti dá wa ó ní ẹ̀sìn tọ́lọ̀ ń gbé kalẹ̀ fún wa èsì táwọn ti ojú ẹ̀ lọ́wọ́ àwọn òbí wọn ni because Islam nìkan lè ti tí wọ́n gbé fún látòrí Ádámù Ádámù làkọ́kọ́ ẹ̀dá ìwòsàn lórí ẹ̀sìn wọlé Ádámù sí sòtẹ́sìn kan bá wọ̀ tó sẹ́pẹ̀ ní àbálá ní Islam Ádámù làkọ́kọ́ Islam ló lè ṣe ó dẹ̀ mú bá rẹ̀ ó pe ọlọ́wọ́ bá rẹ̀ gbólóhùn yìí tí ọkùnrin wa sọ ní ẹ̀sìn rẹ̀ àbúsùfìyà ẹ̀rí àbúsùfìyà ti nǹkan nínú ìlọ́kà wọ́n dẹ̀ mọ̀ pé àlàáṣá nínú nǹkan tó náà bá fún mi ẹ̀ òwúrí òwúrí kan ó dẹ̀ nílé àká ẹ̀ wọ́n wá pè pé àṣà ló ń gbọ́ fún wọn lóun lọ́mọ sílẹ̀ lọ́sọ̀ lọ́mọ ẹni tẹ ọlọ́run dàpọ̀ ọlọ́run méje ká sí o. ṣèrò ó wá bá a sọ pé má lọ o wá ń jẹ àríkò má lọ tí mo ti rí òdodo o ti rí òdodo kò sí nǹkan tó mọ̀ òdodo kí ló fẹ́ lọ fún ìmọ̀ràn báwo ó ní mo fún olórí sáàt mo wádìí pé tẹ́sẹ̀ rẹ̀ tẹ́sẹ̀ òdodo mo fẹ́ wà fún fáwọn tẹ́sẹ̀ ẹ̀sẹ̀ òdodo tó kò sí ní tẹ́lẹ̀ sọ́mà lọ. Ah! gbogbo nǹkan tí àbúrò fi lè ní láti fi tọ́pẹ̀ tó tó mọ̀ lọ gbogbo ẹ̀dá tó tètè àṣà àlẹ́ àṣà ní oríṣàn lọ ó ti wá já o ti dé ẹ̀dùn pé ó ti fẹ́ jáde tó mọ́ kàbá O ó fẹ́ jáde tó mọ́ kàbá yìí àbí tó fẹ́ àṣà lọ tọ́jú tó kù ó lọ dà tó bá mọ̀ fún un mọ́dọ̀ lọ fún yìí ju ìgbàgbọ́ tó mọ́ àní ìsọ̀rọ̀ mẹ́rin lílọ màá lọ àbújá fi hàn sọ́kòtò tó bá wá gbà pé kó sọdún ti bọ̀ mo kọ́ ní pẹ̀lú ọgọ́rùn-ún àṣọ làkúnlé rọ́jò pé kó kàn jẹ́ pé kó kàn kó kàn jẹ́ ọdún tí ń bọ̀ lásán ìbọn lè fi lọ. àyà táwọn ìpèsè ìbọn lọ́dún kan pípé ó má gbára pẹ̀lú ọjọ́ ìdí kó kàn jẹ́ ọdún tí ń bọ̀ kó jẹ́ ọdún tí ń bọ̀ kátó orí kátó pọ̀ àbúkù tí yàtọ̀ pọ̀ bá yẹ àti wọ́n jẹ̀bi wọ́n kò lè fi àṣà wà ètò bá àbí gbọdọ̀ tó ti pọ̀ ọgọ́rùn-ún àtọ́bẹ̀rẹ̀ ìwọ ni wọ́n ìyá táwọn òfin tó àkọ́kọ́ ìdí ilé náà òun wo lọ pàdé ìjọba òun ní kó jẹ́ tó bẹ̀rẹ̀ bó ṣe padà nìyẹn pẹ̀lú àkómi wà lóyún ìlú náà tó kàtó. Ìlú ẹ̀ ti dún. Ó ti wù òbí nílé rẹ̀ lọ́wọ́ kan báyìí tó tẹ̀ padà sí mi. Ó kàn tó gbogbo èkó ìyàwó àkómi lókè pàrọ̀ rẹ̀. Tó kàn tó sùn. Àbútòfíà ti lọ, ìwọ́n padà bí ìjẹ́ pé tá a bá dá pọ̀ lóṣù tí a lè lè lè fò ọ̀dí àdáwà ní kò déédéé tẹ bá pàtó bá dé ìwé fò rẹ̀ wò. déédéé nǹkan tẹ bá fọ àbúkọ tó ìwé fò àbúṣe yà àbúṣe yà ló lè lọ fún wa àlè gbogbo tó bá jẹ́ oníkàlùkù tó níbi tí ó bá ti yẹ ká pàtì ká pọ̀ lẹ̀ ẹ̀jẹ̀ ayọ̀ ìdàgbà ẹ̀jẹ̀ ayọ̀ ìdàgbà àsìkò rèé téèyàn ń bẹ̀ náà fún àwọn ọ̀dọ́ ọlọ́run èyí mo ṣe lọ ayé ìfẹ́. ayé àwọn náà sọ àrùn tọ́lọ̀ sọ pé tó bá ti pé fífi ìdáhùn jáde lọ́wọ́ ló ṣe. yẹ́sì ìgbà fífi yẹ ìlẹ̀ fífi. ṣùgbọ́n olùṣayé tó tó bá lè kẹ̀kẹ́ kọ̀ lẹ̀ nínú ẹsẹ̀ àdéjọ́ fífi èèyàn kò kọ́ lẹ̀. ìdéyìn báyìí tó fífi tó bá yẹ lọ gbọ́dọ̀ bí òṣìṣẹ́ àti ìdáhùn jáde. ayé àkọ́wọ́ lọ́wọ́ ọ̀pọ̀ àwọn àkóyè tẹ̀ sí wọ́n ti tún ẹ̀ sí tí wọ́n fẹ́ jẹ́ àkóyè eight of sixty tí ìbá bẹ́ẹ̀ dáadáa tó pàṣẹ wọn kò sí yẹ fífi tó lè yọ sí. ìtọ́ ọba ti tó fífi yẹ ọlọ́run ti dàrú ẹ̀. ìgbà pé òòrà àbáàrin ni àbí òòrà wà fún mi. irun ní ń pè ní àdúgbò ẹrù wọlé club age of sixty ẹrù wọlé lójú ẹrù wọlé lọ àwọn obìnrin máa ń lọ ya sixty wọ́n tún pákéjì ara wọn débi pé tí ìwé bá rí wọn tó máa lọ láti lọ. ọlọ́ọ̀bà lọ sọ̀rọ̀ àwọn ọ̀gá nígbà tó sọ wọn ìyẹn ló fúnra rẹ̀ nígbà táyà nínú àwọn tó báyìí lórí ibi ìyàlẹ̀ àṣà òun náà sì kù gan ìfọ́nù àwọn akẹ́kọ̀ọ́ wa ló béèrè béèrè rẹ̀ lọ́dún kan. oníṣà ọkùnrin kan tó fẹ́yàwó ìyàwó yẹn wá jọ pípẹ́ lẹ́yìn àsìkò díẹ̀ ọkùnrin yẹn kú ìgbà tó kùnrin yẹn wá kú obìnrin yẹn wá wò pé mo fẹ́ olóògùn tó fẹ́ sí ọkọ rẹ̀ olóògùn mi lè fẹ́ sọ́ọ́ náà wọ́n ti náà bẹ́ẹ̀ ni. tó òun wá òun wá padà wá sí ìgbà lẹ́yìn ìgbà tọkọ ti kú àkókò ìṣẹ́ òun yẹ ní sábà bíi دينا ولم يقبل الإسلام كان في ذكر الشيخ يقولون في ذكر دون تقوليته كودين تقولون كثير جدا خمسة بوليته ما هو توقف الإسلام أفضل رضي الله عنه onígbèsè ààrẹ ààrẹ tí ìlú kìkọ ẹsìn tá à ń ṣe yìí ilé ọjọ́ ìsìn ló kù ìyá kò sí ìyẹn ara tó yẹ sí ilé ọ̀sìn lóṣẹ kẹ́lì ló máa sọ pé ìta àlè tó kéde tó fífẹ́ dájú rẹ̀ ọ̀rọ̀ tó yẹ sọ ẹni jẹ́ kó tilẹ̀ sọ pé ó ń bẹ lẹ́nu ìlú kí kò jẹ́ mùsùlùmí ọlọ́run ló sanwó ní sanwó àwọn tí ká dìbò bẹ́ẹ̀ ẹ̀sán ayé ìlú gbogbo dáadáa tí ẹ bá kó dọ́dọ̀ ọ̀rọ̀ ọlọ́run bá ní kò sí ìka tó kọ̀ fún wa láti gbà ṣe ọ̀rọ̀ ìgbà ayélujára kò ká fa wọn ìdìbò wọn kékeré wọn. ìjọba mùsùlùmí kékeré ó kọ́ sára tó wà. torí ìwé sọ pé ó kú àjẹ kí ìwọ tó jẹ́ mùsùlùmí gan ló sọ báyìí ìwọ tó jẹ́ mùsùlùmí sísọ báyìí fún ìwà sọ báyìí ó ti ẹ̀kọ́ ìsáàmì rẹ ààyè tó lágbára lónìí ìbọn níbo ló fi sípọ̀lọ̀ sọ wípé ilẹ̀ bí ilẹ̀ bí ìsàmúlò ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه وهو في الاخره من الخاسرين ايضا خاسرين اي يوسف èyí tí ó ṣòfò ní wọn ní fúlàní jẹ náà èrò yẹn ìwà ara tó wò sí ọ̀sán jẹ sí i pírísìpù tó yẹ pé ìsọgbẹ́ kẹ̀kẹ́ ọ̀lẹ́ ìgbàlódé ló bí ọ̀gá ẹ̀sìn kò sí mo dé ìyẹn lóko sùn èmi fẹ́. kò sí ilé bàbá owó lọ́tà lọ lọ́dún àlùfáà wọ́n ní wọ́n wọ́n wọ́n tó dùn. Ilé ìgbà tó ti dá lọ sí lọ. Àwọn èèyàn ń gbà wẹ̀. Ihun onílé ẹgbẹ́ tí ó lè síwájú ọlọ́run. Ìjà pẹ̀lú. Owó orí ńlá ni òsì ń tó lè ṣe bẹ́ẹ̀ jù. ojú. kò sí tí kalau lè ṣe é tẹ̀ ẹ́ kọlọ́mọ àbá ọgbọ́n dà àǹfààní rẹ̀ kò jẹ́ pé àǹfààní yìí pé àwa láyé ẹ̀rọ fẹ́ ló ní àǹfààní nínú kẹta sọ kò ní kí kẹta nínú kẹta sọ wá tó ń gbèrè bàbá àdìyẹ ìyá àdìyẹ bàbá èèyàn ló wà gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá àdìyẹ ìyá àdìyẹ ìlú wa ìlú àdìyẹ o. ìjọsìn ọ̀sẹ̀ ń gbòkè ó kí ni ló sàn mí ni ó sàn mí ni ó máa dùn mí. ó yẹ wọlé àlejò làwọn yóò máa gbàdá. sọ̀rọ̀ àbí òsì àwọn tàbí ìkọ̀lẹ́kọ̀ọ̀tún lẹ́yìn ìfẹ́ nìkẹ́kọ̀ọ́ lẹ́yìn ìfẹ́ ṣèlúgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn alájà yìí ń sìn wọ́n lọ wọ́n fún fi lọ wọ́n wọ́n fún àgbàdo náà tó wọ̀ lọ́jà wọ́n máa fi lọ wọ́n wọ́n á jẹ ìdààmú ìdààmú aṣọ́nà àti ìdààmú. ẹsẹ̀ kan nìyẹn ẹsẹ̀ yìí pé ẹ̀wù tẹ̀ ń ṣe nínú táwọn ọdẹ pàṣẹ àbí díẹ̀ ẹ̀wù táwọn ọdẹ pàṣẹ tẹ̀ ń ṣe. ìwẹ́ bàrà fà lẹ́ wo gbogbo àwọn àgbàlá tún tẹ̀ lọ jẹ́ pé àrájà ọ̀rẹ́ náà lẹ́kọ̀ọ́ àbúrò àdúgbò àbárẹ̀ adéwòjú ìdúró déédéé ìgbẹ́ fún àbúkà kápọ̀ bí ara sí ìgbẹ́ náà lọ́dọ̀ bí wà kọ́ kò lọ sí bó ṣe máa rí ìgbẹ́ pé ìjókòó ìtọ̀rọ̀ ọlọ́ọ̀bà lọ́sùn máa sì lè yẹ ìgbà tó tí o bá lọ síra ìgbà tó lè tó. àdánù tó ṣe tó pọ̀ ní. ìgbà tí wọ́n mọ̀ náà nílé ìgbà ìgbà tẹ àwọn ìṣe yẹn máa ń pè rẹ̀ kọ́ títí yẹn pè ọ̀nà àwọn ìkọ̀ sọ̀rọ̀ bí. aláìsọ tó lọ kọ́ ra àrùn ẹni bọ́ kókó bá ká ara sí whoever listens to that is why for only good reading recitation a kà á máa kà á ní orí pọ̀ ní bíbí àgbà àn àbẹ́ ìgbìyànjú à òtún àká ìwà lè gbé sórí òun òtún àká ìwà lè gbé náà àní kí wọn náà wọ́n fi hàn mo mọ bí ìka mo sì lọ ìka bí kí ìyẹn lọ́ka ní bíbí àwọn ọ̀nà out of thirty juice ẹgbẹ́ tí juice lè yẹn mọ́ ó jẹ́ máa bí sọ̀rọ̀ bí àti ìpéjúmọ̀ kẹrin wàá sì mọ̀ ká gbogbo bíbí yẹn kàtà yẹn lójú bá kẹrí ọ̀rọ̀ bó ọlọ́ ta. Èyí rí balada rẹ̀. Ṣùgbọ́n lẹ́yìn tí ìwà mọ̀tò rẹ̀ nìkan àtẹ́ tí ìyẹn bá ti mọ àwọn bí ìka kí ìyẹn bí ìyẹn bá ti mọ̀ sí àtọ̀ náà. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn gbólóhùn náà tó ń sọ pé tẹ bá sọ báyìí, ọlọ́run ṣe báyìí, tẹ bá kọ́kọ́ lọ ṣe báyìí, tẹ bá wí kà báyìí. Ìwọlé wọn lè bá mẹ́, kí Yorùbá so lárúbáwá ló wá àgbẹ̀ntèjì tó wà níbi sáré ọ̀pọ̀ ìka àlùkòrán lórí ọ̀pọ̀ rẹ̀ sábà ni wọ́n á mọ àlùkòrán ló ó fi ẹ̀fẹ́ kò sí ìtẹ̀síwọ́pọ̀ ní lárúbáwá tà nílé ìgbà yẹn ni pé àwọn ìjókòó ọ̀rọ̀ náà bá ìlú èyí tó bá jẹ́ pé ọ̀rọ̀ náà ni ká dára kù mọ́ ká sì gbọ́ irú àwọn àpá àmọ́ gbọ́ ọ̀rẹ́ wọn bí nǹkan ṣe ń rí ìlú bùkátà tó ń kálukú wà ìlẹ́kùn lólu àpá ẹgbẹ́ ọwọ́ àwọn tó jẹ́ àpá náà nù fáàrí lọ́kì lọ́sẹ̀ kìí ṣe ẹ̀sìn àwọn ènìyàn pàtàkì àti nílẹ̀ pẹ̀lú ó ṣe àkọsí àwọn ọ̀pọ̀lọpọ̀ ilé kí ó lọ́wọ́ lọ́ba sọ̀rọ̀ ìjà pípé kókó fẹ́ẹ̀sì torí ẹ̀gbẹ́ ló gbé kalẹ̀ ló ti torí ẹ̀sìn lòdì dúró fún ọ̀nà ọmọ ní kéka ìdí kí ọ̀rọ̀ ìdúró fún ọ̀nà ìsóbìrì ọkùnrin ìyànà pọ̀lú. ó sì lè kó jẹ́ pé torí ẹ̀sìn láti dá ní sílẹ̀ torí kọ́mọ́nì lẹ́sìn láti ní sẹ́ńdọ̀ ní sílẹ̀ but kámọ́tà ara jẹ́ òun àtàkùn lórí sílẹ̀ láti ní sílẹ̀ ọgbọ́n ti kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó ṣe láǹfààní àwa là ń gbèrò dá à ń gbèrò dá mi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí táwọn ọmọ ti kọ́ ní sí kí èkó wọ́n gba lára wa ní ọlọ́ba náà fún ọmọ ìgbà náà tó dàpọ̀ ó jẹ́ kí àwọn gbogbo ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ ilé ìtajà pọ̀ mọ́ ìjọba èdè ìṣùgbọ́n náà fún mi. àwọn akẹ́kọ̀ọ́ káàkiri ní ṣíṣe ń já wọ́n dẹ̀ wà ní ẹ̀rọ tó bá náà fà lókè ọ kálí sọ pé àwọn bíbí ìdánilẹ́kọ̀ọ́ àti bí ká. tí ò bá yẹ wà ní ìlú ẹ tí wọn bá yẹ òye nǹkan tó wá tó bá ní ìlú ìṣẹ̀lẹ̀ wà. èyí tí ògbóǹkálùkù náà kájọ náà ti báwò kí n láti ṣe kí n láti tẹ̀síwájú kí ọlọ́pàá wá ṣe àwọn ènìyàn ìjọba ìṣẹ̀lẹ̀ ọdún ìwọ̀n ìgbà náà gbogbo ìgbà Gracias.